nípa gbogbo ọlọ́pàá náà bá tutù rẹ lọ dáadáa yẹ ẹ̀wọ̀n ni o àwọn gbígbà ni o àti lóyún ẹ̀jọ́ máa gbà o a sì sọ àgbáàbò tàbí ilé mẹ́jọ tí máa ṣe òkú àti ṣẹ́yà tí máa díwọ́ díẹ̀ kú nínú òfin. pé ìtẹ́nì kan lọ sọ bọ́ọ̀ kí akọ́kọ́ jọ ta sí lára. so àwọn bàbá náà sì máa ń sọ wọn hàn pé làdúrí gbé mi làdúrí gbé mi ìgbà míì wọn sọ nísọ tí ọba ti ṣẹlẹ̀ àwọn ìgbà míì wọn sọ nísọ tí òní bá ti ṣẹlẹ̀ àwọn. ìgbà tí wọn bá sọ nísọ tó bá ti ṣẹlẹ̀ àmú wọn ò jìnnà sóòótọ́ ṣùgbọ́n tí wọn bá lò ń gbà míì nísọ tí kò bá ṣẹlẹ̀ àmú wàhálà ni pàtàkì jùlọ àwọn ẹlòmíì ó tún gbà lẹ́nu wọn. àwọn ẹlòmíì wọn ó tún gbà lẹ́nu wọn yálà wọ́n gba right lane ni àbí wọ́n gba wrong lane. nígbà obìnrin bá sọ pé làrúrí ni làrúrí ni tọ́lẹ̀ ni wọ́n ló ti máa ń kọ́mọ̀ jù so ní tíṣẹ̀rí àmúwá òun náà ni pé àdọ̀rúra gẹ́gẹ́ bí tí àfa àwọn Abdulrahman Sayuti tó ṣàlàyé. nínú kan nu tíra rẹ̀ tá à ń pè ní al-ashbah wan-nadha'ir. ẹjọ́ ń bọ̀. gẹ́gẹ́ bí àlàyé tó ṣe nínú kan náà àwọn tíra rẹ̀ ìpè àdọ̀rúra yẹn ìtumọ̀ ẹ̀ ní ìtumọ̀ ẹ̀ náà ni tó ṣe wípé èèyàn wà lórí ìṣesí kan tí ó bá ṣe ń tọ́jú ìwọ ẹ̀mí rẹ̀ ọ̀bọ̀ àti kóńgọ́mọ̀ gbádùn rẹ̀ bí ó bá tẹ̀ ẹ́ ìsìnjẹ́ dọ̀rúra nìyẹn ẹ̀mí rẹ̀ ọ̀gbọ̀ tàbí kọjá pé kí ni o ogun ò ní gbádùn ara ẹ̀ bẹ́ẹ̀ mi ọ̀bà tiẹ̀ ti bọ̀ sòkọ́ ìdá yìí kọsẹ́ tẹnu rẹ̀ kò sí nínú àwọn onímọ̀ gbọ́ wà nù sẹ̀ríà ipe àdọ̀rùrà tó ti dé fìlìmọ̀ àdọ̀rà ipe ìnira lóríṣiríṣi a máa sọ nǹkan mí ìtọ́jẹ́ ìwọ̀ a máa sọ di ẹ̀tọ́ nínú àánú ọlọ́run náà ló fi ṣe fún wa bẹ́ẹ̀. oríṣiríṣi gbólóhùn ni wọ́n máa ń lò fún kọ́ìdà yẹn píríncípù yẹn nínú ẹ̀ ni pé la harama ma'a darura tí dọ̀rúra bá ti dé ẹ má sọ̀rọ̀ haramu nínú ẹ̀ tubahul muharramatu 'inda al-ittirari ilayha àwọn tó jẹ́ ìwọ máa ń di ẹ̀tọ́ nígbà tí yẹn bá tí nira bá gbé yẹn lọ bẹ̀ nínú ẹ̀ ad-daruratu tarfa'u at-tahrim fa ya'udu al tí dọ̀rúra bá ti dé yóò gbé ìjẹ́ ìwọ̀ yóò gbé lẹ̀ níta sọ pé jẹ́ ìwọ̀ yóò di ntọ́tọ́ kì í ṣe pé túláàsì ṣe ó di ntọ́tọ́ lẹ́bi gbólóhùn tí ẹlòmíì fi rọ́ nínú àwọn onímọ̀ àmì sọ wípé nínú gbólóhùn rẹ̀ náà ni abdọ̀rùrátù látùbáhù ilá hálà dọ̀rùrà alimahdurat látùbáhù ilá hálà dọ̀rùrà so àwọn mahdurat àwọn nǹkan tó jẹ́ èèwọ̀ tọ́lọ́wọ́n bá ṣe ní èèwọ̀ pé ká má dédìí ẹ̀ kò sígbà kankan tí fi máa tọ́ àyàfi ńgbà tí dọ̀rùrà bá ṣẹlẹ̀ àmì ìgbẹ́jọ́ kò bá yẹn àmì sọ pé nínú gbólóhùn rẹ̀ ni pé tunalul muharramat eh, tanawulul muharramat innama yubahu inda ad-darura nǹkan tó dé wọ̀ èèyàn ọmọ lẹ́tọ̀ọ́ sí láti máa máa lọ dé ìdí ẹ̀ nígbà tí dọ̀rúra bá ṣẹlẹ̀. eléyìí ni gbólóhùn àwọn oríṣiríṣi táwọn onímọ̀ tí wọ́n sọ ètí ìfikàn rẹ̀ náà ni gbólóhùn tí ẹlòmíì tó sọ yìí pé mọ́tẹ́rù dọ̀wúrọ̀ mùsùlùmí jẹ̀bi àgá àsìkò dọ̀wúrọ̀ táǹsọ̀ yìí àyàfi lọ jẹ́wò níbi gbogbo dájọ́ kì í ṣe kó lọ́ọ́ ọmọ sáré lọ exception lọ́dẹ́. àwọn gbọ́dọ̀ mẹ́ta ń bẹ ẹni tí wọ́n wù tọ́jọ́ pé a gbọ́dọ̀ bóyá inú sẹ̀ríà ká má bàa ṣe àṣìṣe. alákọ̀ọ́kọ́ ni pé abdulmurat ẹlẹ́ẹ̀kejì tùbí láti bí ìbáàkà ẹlẹ́ẹ̀kẹta alimahdurat gbọ́dọ̀ mẹ́tẹ̀ẹ̀ta yẹn èèyàn gbọ́dọ̀ bóyá inú sẹ̀ríà sí mu wá tọ́ra àwọn tí wọ́n sọ àwọn tí wọ́n mọ̀ nípa sẹ̀ríà ọ̀nà ní tí wọ́n dára kó ráńtì nípa. alákọ̀ọ́kọ́ tá a pè ní adorat jámbò ní plural ẹ̀yọkan rẹ̀ ní adorura. nínú òṣùwọ̀n táwọn onímọ̀ fún ọkọ̀ lóríṣiríṣi ṣùgbọ́n ètò ìpèsè rẹ̀ nínú ẹ̀ ní pé àtẹ́tọ́ra àlẹ́ ìsáni àlẹ́ tó tó hajj ní wọn sọ àtàwọn ìdọ̀rọ̀ ríya wọ́n là ó kọrin ìlà ìfẹ́ ìlú. kọjá yìí pé ìtọ́jú àǹfààní kíláàsì fúnyàn téèyàn gbọdọ̀ má nínú sẹ̀mí kí nira kan ṣẹlẹ̀ sí lójijì tọ́jà yìí pé tí ẹ bá fẹ́ mì ní nǹkan yẹn àǹfààní yẹn àti kíyàn lọ sí nǹkan ìwọ̀ ebi pààyàn inú lọ olùkọ́ fẹ́ wọ tẹ́lẹ̀ tì ẹsẹ̀ rẹ̀ ń ṣe tégetége ó ti ra ma lọ́bẹ̀ ni kọ̀wárí kankan tó tiẹ̀ ní fi múnú rẹ̀ wò kó fi jáde bàbá yìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ń ta àbọ̀ ń bẹ lọ́dọ̀ ìyàwó rẹ̀ ta àti ìdílé ti wàhálà aráàlú lè torí sòtì tí ó fi wá bẹ́ẹ̀ ló jáde lọ síbẹ̀ o sò ó ti dẹ̀ tọrọ láti lò ní ọ̀sẹ̀ lásìkò yẹn aráàlú lè gbogbo mùsùlùmí o ṣùgbọ́n òun tiẹ̀ tó wà lórí ìṣesí yẹn kò sára àwọn òní tó mọ́ lásìkò yẹn. àwọn tí ó jẹ́ kíláàsì fún yàn nínú sẹ̀mí iná lè ta àti kàkọjá gbà tá à ń sọ̀rọ̀ ọ̀pá òṣèlú ta ní kíkú dín wal nafsi wal mali wal aqli wal irdi aw an nasab kájà gbogbo ẹ̀sìn ìgbà míì ó lè dìtọ̀ lóra lọ́yẹ pé tẹ́ ẹ̀ bá jáde sí jihad ẹlẹ́sẹ̀ gbogbo yìí nínú ẹ̀ ní kí ìmọ̀ mùsùlùmí ó ní jihad ti délẹ̀ báyìí àwọn ọ̀tá ti wà mọ̀ wọ́n ti súnmọ́ bòde wa gbogbo ọ̀dọ́ gbogbo ẹ bá lé kọ́ jáde ẹ bá dúró tí ọ̀bá jáde ẹlẹ́sẹ̀ torí pé ìmọ̀ mùsùlùmí ẹ yóò ti di pé condition ti wàrà jẹ pẹ̀lú information tí o ti dé sọ́wọ́ ẹ lọ́kọ̀ kọ̀máyì ṣùgbọ́n mi yọ̀ ọ́ jẹ́ ìgbádùn ìlú bọ́tì lè kó ọ̀dọ̀ fúnra ṣùgbọ́n àti ìmọ̀ọ́sẹ̀ ti wà lọ́pẹ̀ẹ́pẹ́ bẹ́ẹ̀ náà ni ẹ̀mí ó gbà ní ìyọ́jọ́ tó fúnra ìlú kájà àbùkù kápò tẹ̀tẹ̀ kí wọ́n mọ̀ sí bẹ́ẹ̀ náà ni làákẹ́wà lásìkò ní ìlú ìtú láti kápò tẹ̀tẹ̀ kọ́mọ́ fèrè ọmọ ìdìbò àná bẹ́ẹ̀ náà ni ọmọlúwàbí wa. tẹ́gbẹ́ nu ta fi ní jìnnú ayé ayé ta fi gbáyé yìí ẹ̀tọ́ ọmọdé wà bẹ́ẹ̀ bá ti bàjẹ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan mí àwọn ẹ̀mọ́ ìdókò lágbájá wọ́n ti sọ̀rọ̀ rẹ̀ ní tíìmù. bẹ́ẹ̀ náà ni dúkìá tá a fi ń ṣeré ayé nínú ti agbọ́dọ̀ dáàbò bò ní láwọn àsìkò kan ó lè bọ́ sẹ́tọ̀ ọ̀kúra ìpínká kò tílé bá jó lápòjúwe kọlọ́mọ jáde omi tiẹ̀ àtọ́jú olómi kọ́kọ́ lẹ̀ àtẹ̀ntó ẹni lórí ìfowóra ọkọ̀ máa ní oṣù náà láti pòtẹ́kì wà nílé ẹjọ́ máa wá sọ̀rọ̀ owó omi níta gbogbo àwọn bá ń dùn yẹ kò sára pẹ̀lú lórí ẹ̀ torí tọ́ ẹ fi pòtẹ́kì ó ju iye tó ń bẹ lórí òkè àwọn ìfẹ́ mẹ́rin àwọn yìí nínú ìṣẹ̀lẹ̀ wọn gbà ní protection wọn yóò lè di yóò lè dé ìgbòdò múra tí ó lè tú láti kádà wò ó. nínú tí wọ́n tún wá lò bẹ́ẹ̀ ni pé àtọ̀rọ̀ àtòbí ìlú màkúrà gbọ́dọ̀ ìbá à iná ní pé ìmọ̀ ń sọ ẹ̀kọ́ ìmọ̀ ń sọ ní ẹ̀kọ́ àkàmù tẹ̀kìlìfìyà ló ṣẹ̀ríà márùn-ún àwọn àdájọ́ tí wọ́n ń gbé lórí ẹ̀tọ́ ti bàlágà tí ó jẹ́ ojúṣe ẹ̀ láti ṣe. alákọ̀ọ́kọ́ ni àlùjù tàbí ìjà àmì ìlú fáwọn òfin ìsọ̀rọ̀ lọ́dọ̀ wọn yàn àwọn kẹkẹ́ ń bẹ lọ́jọ́ ọ̀rọ̀ ìlú wa lójú tá bá ṣe àdẹ́lẹ́sẹ̀ tá a bá ṣe àgbàládà ká sọ pé àtìlẹ́tọ̀sí ládàá. ẹlẹ́ẹ̀kejì òun náà ni alimusaha nítorí pé ká sí lọ́dà rẹ̀ ká sí lọ́dà rẹ̀ tá a bá gbé ìbílẹ̀ àrẹ̀sẹ̀ra bí nàdúrà téèyàn yàn lẹ́yìn ọ̀kan àbí síwájú bá tó pè lò àbí rọ́bà àbálẹ̀ fàjì lábẹ́jùlé ká sí ìlọsíkíni lọ́dà rẹ̀ sùmọ́tà bá gbé ìbílẹ̀ àrẹ̀sẹ̀ mustahabu ni. ẹlẹ́ẹ̀kẹta onáàlẹ́ka àtọ́nímọ̀ arúgbà ìwọ̀ ìtumọ̀ ẹni pé wájúlò dẹ́rẹ́kì túláàsì ní láti ìpìlẹ̀ tá a bá fi lè ṣe àtìdẹ́lẹ́sẹ̀ tá a bá táǹfààní ṣíṣe rẹ̀ bá wà lẹ̀ ká sí àgbàlagbà lórí àìsí àgbàlagbà lórí àìsí ká kí bàbá kò ní ẹsẹ̀ káàsì ẹ̀wọ̀n lẹ́yìn. bẹ̀rẹ̀ oní ẹ̀yìn tá a pè ní alimọ̀kúrú níta kó ìlànà ẹ̀sìn ìyẹn pé àìsí rẹ̀ ìlọ́jà rẹ̀ tá a bá ṣe àrẹ̀sẹ̀ àìsí rẹ̀ ló ṣe kí ni lọ́jà rẹ̀ tá a bá ṣe àṣekí ni àrẹ̀sẹ̀ kéèyàn jáde lé kásọ rẹ̀ common need tó fi jáde. tọ́ba jáde bẹ́ẹ̀ kò lẹ́sẹ̀ ṣùgbọ́n kọ́ jáde kó ní ìtìlọ́ dáa ẹni tà ní ìlú lè ṣe kò gẹ́. sọmọtìrú ni tọ́ba ajá tó ti fi sí pé bí tí mo lọ náà ní ti sọ mi pẹ̀lú ẹ̀jẹ̀ sọ́wọ́ àmì ẹ̀dá tó dúró so òsínmọ̀ tó dàgbà náà lórí ẹ̀rọ ètò ìmọ̀ tó náà lọ́dọ̀ ìjókòó nínú ẹ̀ lọ́wọ́ ti kọ́ ṣùgbọ́n màá tó ọ̀sọ̀ sẹ́lẹ̀ ní ti lè bá wọn màá kúrò ní kọjá lè tó ti yé sí so kọ́má ṣe lọ́dà ìgbọ̀n tó bá ṣe òtẹ́lẹ̀ ní o pọ̀lẹ́sẹ̀ tó bá gẹ́gẹ́ àtùmọ̀ wá kú tí ọ̀rọ̀ náà bá jọ yọ mọ̀ kírun bẹ́ẹ̀ rẹ̀ so nígbà tí ẹ̀ bá fojú fúyẹ́ wọn kúrò ó lè lọ gbogbo sí èsì tọ́yì ètò ajé ẹlẹ́ẹ̀karùn-ún ìlọ́wọ́ àwọn àlùkò ẹ̀dá onú ẹ̀dá ìmọ̀ba já ìdí ìfìdí wọ̀ tẹ́lẹ̀ kẹlẹ́ àti sọ̀wá o lè ṣe o lè má ṣe kò sí nǹkan tó wà kò parí kò sí etí kejì kì í ṣe àdúgbò lọ bọ́ bá wù ú sí tó bá wù ọ́ alákàtí tọ́ba lánìyàn dáadáa pẹ̀lú ṣíṣe rẹ̀ olùwà gba kíni o gbalada tọ́ba ní àníyàn mú pẹ̀lú ṣíṣe rẹ̀ olùwà gbẹ̀sẹ̀ ṣùgbọ́n ní kílẹ̀ ní pé mo bá kù ní ọlẹ́tọ̀ fún láti ṣe ní kéèyàn fẹ́ lẹ́ jáde lé kọ́wọ́ tó àká àdúgbò jàlámíà àdúgbò wọlé ìsìn tí ò ní fi owó ara rẹ̀ lẹ̀ ètò bá wù ọ́ ní ohun nítọ́jú ọ̀rọ̀ yẹn ni pé ọ̀gbọ́dọ̀ jáde láì bu owó tó o bá jáde láì gbogbo ara rẹ ẹsẹ̀ ọ̀la so tó o bá já gbogbo òwò kan èyí tó o bá ní lẹ́yìn yẹn àdúró tó o fi kò ó kò lọ́wọ́ rẹ so ìyẹn là ń pè ní mo bá já ìṣòro fìrí yàrá àti ìṣòro àti ìṣòro fìrí wọ̀ tẹ́lifí yàrá àti ìṣòro ọlẹ́sọ̀tọ̀ láti ṣe ó sì lè gbé jùlẹ̀ kọ́ ọ má ṣe òun kó ṣe ń bá mi. gbọ́dọ̀ yẹn yẹn wá lò nínú ọ̀ọ́yà yìí abdọ̀rọ̀ráàbù tùbí lórí màdọ̀rọ̀rà ìdọ̀rọ̀rà a máa sọ etí kọ̀lẹ́tọ̀ tẹ́lẹ̀ a máa sọ dìtọ́lẹ̀tọ̀ yẹn kékeré ṣe kíláàsì ní kó o ṣe o o lè lu olórí káàkiri ní o sì lè lọ síbi ẹ̀rọ sọ̀rọ̀ kọ́nà sí pọ̀ pẹ̀lú lọ́ọ̀pá. nígbà wọn máa ń béèrè béèrè ipe òun wà lásìkò dọ̀rúra sóòsì mi ń pè dọ̀rúra yẹn ọ̀lẹ́ dọ̀rú mi ń rẹ̀ o sì lẹ́tọ̀ọ́ láti ṣíìtì àwọn afá wa ti sọ̀rọ̀ lórí pé èwo ni onílájájú kìí wá ṣe pé lórí tó o fẹ́ ṣe nìkan kó tó àwọn mẹ́rin àwọn àwọn mẹ́rin wáyé kò mí láti sọ̀pọ̀ tó bọ́yá ilé ìlọjà àjò. àti apá àtàwọn àwọn sàbẹ̀ jù tí wọ́n lọ jẹ́ kí wọ́n pa nǹkan fún sàrùn ní túláàsì ọba ti lọ àwọn pa wọn dànù àbáwọn sì wọn lọ́sẹ̀ ìkan pa ìkan pa àwọn méjèèjì àti ìwọ sọlọ lọ àyè sọlá tó sì ní ọ̀sẹ̀ tó ti fi ọ̀dà ní sọlọ lọ. ẹ tí ọ̀pá dúró níbi láyé ntọ́lọ̀ ní àwọn ṣe ni wọ́n ní ṣe ẹnì kejì tó lọ́dún lè tún ṣe wípé òun fẹ́ ẹnu fi lọ sí òun ọ̀pá tó yẹ ká pa nǹkan yìí tó fi ṣùgbọ́n kí n lè rọ́nà lọ kí n pa ìmọ̀ ọ̀pá tó kàn dé nínú ẹ̀mí ìmọ̀ ọ̀pá tó kàn dé so ọwọ́ àti àsìkò dọ̀rú àti túláàsì ẹ̀ ṣùgbọ́n kọ́ ìdá yẹn ni pé àdọ̀rùrá tó tòbí ìlú àlùmọ̀ ọ̀rọ̀ dọ̀rúrà ló ń sọ ntí ó dé ìwọ̀ di ẹ̀kọ́ kò sọ pé máa ń sọ ọ́ di ọ̀ràn yẹn ṣíṣe. gbogbo déèsì nínú àwọn ọlọ́run rẹ̀ ẹ tọ́kọlé lọ síbi ilé kọ̀sọ́dà àwọn ẹgbẹ́ òun sílé òun kò fọkàn wọn sí. àtẹ̀tọ́kọlé síbi ilé láyé ìtọ́nà ti kọ́ pàṣẹ sínú ọmọ ọba rẹ̀ nítorí táàpé ní àṣìmọ́ àmì déèjì ojú ọ̀nà náà ni wọ́n wà. afáwa ìgbẹ̀sálí Muhammad ìgbẹ̀sálí nínú tírà rẹ̀ tó ṣe nípa òṣùlù ìfẹ́pẹ́ onáà ní alimustasfa àsọ̀rọ̀ ìyá òkèlú mi bí yìí o tó ṣe pé oríṣiríṣi nǹkan ló wọ́n àti ìtọ́jà àti ìdí ọ̀dà nípa ọ̀rọ̀ sùnfì àtàwọn mi. ṣùgbọ́n ìta sọ níbi tó ti jẹ́ ọtọ́rítì ó ní tí jẹ́ mọ̀bá ta sí lẹ́tọ̀ fún nínú ṣẹ̀ríà ó ní alladhi warada al-idhnu min Allah ta'ala bi fi'lihi wa tarkihi ghayra maqruni bi dhammi fa'ilihi wa madhihi wa la yudhammu tarikuhu wa madhuhu. ó ní àti ètò ẹgbẹ́ ìyọ̀ǹda wá látọ̀dọ̀ ọlọ́run pé a lè ṣe tàbí ilẹ̀ tó bá ní kò sì sí èèmù kan tó wá nínú ṣẹ̀ríà fún ẹ bá ṣe é tí èkó bá ti wá lórí ẹ̀ nínú ọkọ̀ jẹ́ haramu àbí mọ̀tò kò sì sí ẹnì kan tó wá fún ẹ tó bá ṣe tẹ́yìn bá ti lè wá nínú ọkọ̀ jẹ́ wá dìbò àbí mọ̀tò àbò. ṣùgbọ́n o nǹkan mi lè wá sẹ́yìn sí tí ó sọ di ọ̀ràn ẹ̀yàn o àti tí ó sọ di mọ̀tò àbí tí ó sọ di mọ̀bá ọmọ ṣùgbọ́n ní ìpìlẹ̀ ìpìlẹ̀ ni pé já ìṣòro fìrí wọ́n tẹ̀ ọlẹ́tọ̀ fún akásí ọlẹ́tọ̀ fún agbègbèlẹ̀. níta gbélé àti mahdurat oní ẹni tí ń jẹ́ haram ọlọ́run àdìgbò lọ sọ pé wà máa ká ní akọ́ òrò bí ká máa wúrọ̀ nùsọ́rọ́tì Isra so àyà eh, twenty ọlọ́run bá yẹn gbọ́dá ní ọ̀rẹ́ ọlọ́run ọba rẹ kì í ṣe ta mọ́nà fún ọ àti ní àràmù fún ọ bẹ́ẹ̀ náà ni ọlọ́run ṣe lára ń fẹ́ kankan wa. ṣùgbọ́n lọ́dọ̀ àwọn olóṣèlú fídì òun náà ní tọ́jú haram nítorí pé alẹ́ ní ìdánwò fàáyé ìlú ṣáà ẹ̀ bá ṣe ó ti lẹ́tọ̀ọ́ sí ìlú ṣẹ̀yà ìní tí ń jẹ́ nǹkan hara ìmáàmù haramẹ́ sọ pé mà sájàrà ṣáájú àná wàlá màálẹ̀ ìpínlẹ̀ àmàlẹ́ ẹ tó lò pé kí ṣe ọlọ́run àbí òṣìṣẹ́ rẹ̀ ìtọ́ba kú wa lórí ẹ̀ pé má ṣe nǹkan yìí èébú rẹ̀ ni àbò ní ibùdó tó máa fẹ́fẹ́ bá ṣe nǹkan báyìí láti mọ̀ pé máa tó wù nìyẹn ìtọ́jú ẹ̀rọ ìwọ nìyẹn agbọ́dọ̀ sá un. màdúró táwí tá a sọ pé dọ̀rúrà lè sọ di ẹ̀tọ́ wọn a máa pè ní máṣíà ẹ̀ṣẹ̀ wọn a máa pè ní muharram tó déwọ̀ wọn a máa pè ní dáàmù dáàmù náà ní so máṣíà ya ọlọ́run wọn a máa pè ní tó ṣe pé àlùmọ̀síjú lọ́ọ́ àjù tọ́lọ̀ ń jáde mọ́ni bí àbí tó se ìlérí ìyà lórí ẹ̀ fẹ́ ń bá ṣe tí ó jẹ́ yà fún mi káti mọ̀ pé haramu sọ̀kan lẹ́nu yẹn. ìgbà mi wọn a máa torí kọ́ bí nítorí burúkú tó yẹ pé kó bu àbúrú mbẹ́mbẹ́. ṣùgbọ́n sẹ́ẹ̀dì wọn máa ń tẹnu mọ́ ipe ọ̀rọ̀ ọmọ yìí yọ ọ́fẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀fẹ́ àsìkò ọ̀fẹ́ bàbàlẹ̀ ọ̀fẹ́ òye ọmọ kí yàn kọ́kọ́ lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tọ́lọ̀ ń fún ọmọ kí yàn lè kàkàrà. àwọn onímọ̀ mi ń bẹ tí wọ́n sọ pé Adam tó tọ́jú tí ẹ ń gbà lérò ní ara tẹ̀mí sẹ́nu ẹ̀tọ́ dé ọ̀dọ́ di màtọ́ba kùgà mọ̀ yóò ní mọ̀tòrò ní ìmọ̀ máa ń lò pé kò pé ní ara mọ̀tòrò ló pé ó sì ń bẹ́ẹ̀ gbà mí tí wọ́n yọ sọ̀rọ̀ ìmọ̀ máa ń lè sọ̀rọ̀ gba bẹ́ẹ̀ ọkùnrin tó gbé wọn ara mọ̀. àwọn àná àwọn àlàfíà ló ti rà wọn wọn á máa lo mọ̀kúrú tí wọ́n sì gbèrò ara tẹ́bá wá tẹ́bá wá sọ̀rọ̀ balẹ̀ nu mọ́tínù tí wọ́n bá gbé sẹ́wù rẹ̀ wá àwọn tí wọ́n wà mọ́gbàmù yẹn wọ́n wà sàlàyé rẹ̀ táwọn àdìpapà sọ lè jẹ́ mọ̀kúrú tí ìbá ṣe pé tọ́ba ṣe pé tá a kórìíra lásán ní kí èsì ara mu wọ́n wà wá ọ̀rọ̀ rẹ̀ mí tó ṣàlàyé ìpè kì í ṣe ara mu wọ́n wà sọ pé kàrá hàtó tẹ̀sí ó fi sínú sẹ́yìn bẹ́ẹ̀ ìpè akórìíra rẹ̀ ní ìkórìíra pé afẹ́ká máa ń pa rẹ̀ ṣùgbọ́n wà lórí bí àbúrò rẹ̀ àdúrà ìdúrà nípa ọ̀sọ̀ báyìí níbi mọ́sí àlàbá ìbòmí làtàgbé tọ́ba ìlú mi léèrè ìgbà mi wọ́n sọ pé kàrá àgàtà rí ìkórìíra ìdé ìwọ̀ ni o torí pé àbó àlefa ọ̀sọ̀ báyìí ni wọ́n sára fi di báyìí láti mọ̀ yìí pé màkúrò tó wí yìí màkúrò haram lè lè tètè sí. Imam Malik náà máa ṣe bí a máa wá ní mùdáwánà fẹ́ẹ́ nínú àwọn tíra mi tó ṣẹlú sí mùdáwánà ìbẹ̀lẹ̀ yóò ti wá lọ gẹ́ẹ̀tì ìpè ntọ́gbà yóò pẹ̀lú màkúrò rẹ̀ so torí haram makruh mustahab wajib mubah tàbí lọ́dọ̀ dìbò délé yọ̀rọ̀ yìí ìfipá àti sọ́sọ́lá mi sọ bẹ́ẹ̀ jáde lọ́kọ̀ ìfipá ìjẹsì máa lórí ìfipá ìjẹsì máa lórí ẹ̀ tàbí lọ́dọ̀ dìbò délé yọ̀rọ̀ yìí àwọn afáàṣẹ wa sàlàyé tábà fẹ́ lo kọ́ńdà yìí ta ní àdọ̀rọ̀á tùbí olùmọ̀ àdọ̀rọ̀á. ìnira tọ́lágbára tó dúdú àná a máa sọ nǹkan tí ọlẹ́tọ̀ di èèwọ̀ tá a bá fẹ́ lò ó kó láwọn májẹ̀mú ó ní àwọn májẹ̀mú. ká sọ̀rọ̀ àmájẹ̀mú yẹn. agbọ́dọ̀ mọ̀ ní pé ẹni fẹ́ ṣe nǹkan kan tó ìwọ̀ tó ń sọ fún òun àmì ìdọ̀rúra tó bá lọ sí mistake nǹkan méjì ló ti bọ́ sínú ẹ̀ nípa mistake. alákọ̀ọ́kọ́ òní pé fílílù máa àbúrámọ̀ lọ́wọ́ ọ̀rọ̀ sọ̀rọ̀. wọ́n bá jẹ́ pé kìí ṣe lọ́wọ́ lọ́wọ́ tó wá lọ sí ìwà lọ́wọ́ tó wá tó bẹ̀ lọ sí nǹkan tó dé wọ̀ nǹkan méjì ló sì wọ̀ yẹn. alákọ̀ọ́kọ́ ni pé tọ́nà ń ṣe léèwọ̀ ó ti lọ sí etí ṣíṣe. ẹlẹ́ẹ̀kejì ó ti ní lẹ́mìí inú ara ẹ̀ tó lẹ́tọ̀ọ́ pé ọlọ́run ló sí lẹ́tọ̀ọ́ fún ó sì ṣàṣìṣe ń pa tó bí ọ̀rọ̀ ó tó ṣàṣìṣe ń pa ṣe tó ṣe. ìkíní kejì ẹ̀ nínú kàbáyé ìdùnnú nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá lọ́wọ́ ọlọ́run tó ṣe èmi àti nípò mẹ́ẹ̀. àmájẹ̀mú tí wọ́n gbẹ fún kọ́ ìgbà ìdílé o kátó lè jàǹfà níbẹ̀. alákọ̀ọ́kọ́ ni pé à ń tẹ̀kú náà lọ́wọ́ kọ́ ìmọ̀tánì mọlìdíà ìnira tá a lọ ṣẹlẹ̀ yìí ọgbọ́dọ̀ jẹ́ ìnira tó ti dúró báyìí láàrin tó sì jẹ́ kó fẹ́ túláàsì èèyàn lọ síbi ṣíṣe nǹkan àrà ìlànà ìlú mọlìdíà tọ́lá pé kò sí ọ̀nà mi mọ̀ ẹ̀ inú kó o ṣe sùúrù lórí tọ́lọ̀ bá kàdàrà tẹ́lẹ̀ òfin bọ́ àbí kó paralyze àbí bẹ́ẹ̀ kọ́ kó lóye rọrùn tọ́lọ́hún tó gbé kalẹ̀ fún ọ bá ti ń bá wà ní àyè àsìkò ọ̀rọ̀ wa. kìí ṣe dọ̀rúrà tó máa wò ìgbé à ọmọ lè ṣẹlẹ̀ báyìí ọmọ lè ṣẹlẹ̀ báyìí tọ́wọ́ ajá kò ní ṣẹlẹ̀ báyìí hájà ní adọ́gbà pẹ̀lú ẹ̀ káàtà ló wà pẹ̀lú ẹ̀ kìí ṣe dọ̀rúrà ẹ̀gbọ́n mi yé dáadáa o tọ́wá jẹ́ kó tó ń wo ìdá problem player yìí ṣe yọ ní ọ̀dà need lọ́wọ́ kì í ṣe ọ̀dà necessity necessity lè lọ́wọ́ wa. mo o bó ti yé sí ẹni bí ọmọ abẹ́rẹ́ fatiwa mi àmọ́ fatiwa gbé èsì ẹ̀rí ẹni bí olè ká àwọn ohun tí a rẹ̀ wá alihamudulilayi àìmọye tí a dà á tá a lè sọ pé eléyìí tó béèrè yìí o o lè rí inú tíra o lè rí inú tíra bá dáa pẹ̀. ìmí ìsìn bẹ̀tọ̀ yẹ pé àní tíra rẹ̀ nílé akànú láìpẹ́ kó tó dàlí kìí àmọ̀ <laughs> ẹ̀rọ máa ń lọ́rọ̀ ọkàn. ìmí ìsìn bẹ̀tọ̀ ní pé lórí pírísìpù ṣẹ̀ríà láàbù ìdájọ́ torí àwọn tí ń ṣẹlẹ̀ kò lè hàn án ní tuntun tuntun bí jọmọ ṣẹlẹ̀ ṣùgbọ́n nùsùsù ṣẹ̀ríà text wà nù ṣẹ̀ríà kuraani àti àdìsí òun ti níye kò yé fòrò àwọn ọjọ́ pé gbogbo nǹkan kọ̀ọ̀kan ní ìṣẹ̀lẹ̀ ọmọ asọ ojú abẹ́kọ̀ọ́ lórí ẹ̀ kò ṣeé ṣe àwọn àṣẹlẹ̀ yẹn máa pọ̀ sí ni yóò sì máa lọ bẹ́ẹ̀ ni nítorí ṣẹlẹ̀ lọ́dọ̀ wa Nàìjíríà tó lè yàtọ̀ sí Amẹ́ríkà tó lè yàtọ̀ sí ní India gbogbo wọn ṣe yá sí lọ́dọ̀ kíta ọlọ́wọ́ bá a lè tẹ̀lé àgbẹ̀ ìfẹ́lẹ́ ìṣàádìní iṣẹ́ kò sí ìgbà tá a ti láti ètò nínú tíra ọlọ nínú ká sojú abẹ́kọ̀ọ́ pa rẹ̀ nínú ká fún yín píríncípù lórí ẹ̀ tẹ́kù mọ̀dájú ẹ̀ general principle. nínú ìbéèrè tẹ́lẹ̀ mi béèrè wọ́n ní ostars ó ti di ọdún kẹrin bàbá yìí nínú di ọdún kọjá ọbẹ̀ kátàkùn mẹ́fà so lápẹjọ ló ti bí ọdún kẹrin bàbá yìí tó ti gáàlì tó òrìṣẹ́ rà á. òun àtàwọn èèyàn fẹ́ ti wá jọ sọ̀rọ̀ pé iye táwọn lè gbọ́ra tírélà rẹ̀ six million nígbà náà ó ti bẹ́ẹ̀ lọ ní ìsìn six million so ṣùgbọ́n àkọsẹ́ tó lè yá àwọn ọ̀gá káwọn olùkówó yẹn bá àti sanwó èdè yẹn ṣe problem tó fáwọn kan ti ṣe business yẹn rí tó dé wọ́ ó tún dá wọ́ pẹ̀lú kọ́ndíṣẹ̀ tó ń wá ètò ìlú alátọ́jú mẹ́fà ló wò oríṣẹ́ èyí tó wà ní kò dọ̀rọ̀ àwọn oríṣẹ́ kankan òun sì níyàwó fún òun ní jẹun ní sóhun ní bọ́yàwó. ibi tó tọ̀ ti mú un rántí ní bí ìsìn kó tọ́ lómi mélòó kan. wọ́n láti fún lésì yìí pé ìwọ lọ pàṣípù kọ́ wa ní dọ̀rọ̀ òsínú dọ̀rọ̀ wọ́n yóò rú lẹ́nu yìí pé ó wà nù dọ̀rúra ó sì nù dọ̀rúra inú hájà lọ́wọ́ ọ̀dà níìdì lọ́wọ́ ọ̀sì lọ́dà ẹ̀sẹ̀ oníbùkátà nìyí kó ti dé dọ̀rúra dọ̀rúra ni bí wọ́n fẹ́ tẹ̀mí ọgbọ́ àti tí ó di ojú ségesège tí ó jọ wà para dọ̀rúra nìyẹn òun rí ó ti di ibi ọ̀sẹ̀ ń di asọ́rọ́ tù kó fi sọ̀pọ̀tì ara rẹ̀ kó fi gbéra a ah, ní ti dùn fún ṣùgbọ́n wọn pé mi ń pa ọ́ ustaz ebi ti ń ní gan o a ti ń ní gan so ti wá balẹ̀ lọ́rùrà ni lórí gbogbo pa ọ wà hájà ni ètò tó bá ti fẹ́ yíwọ́ tó ju ẹsẹ̀ ti gbé a ṣe lè ṣe lè dé ojú títí wa ẹ̀rọ <laughs> ti wà ó dojú ẹ̀ nítorí wọ́n ti dojú ẹ̀ wọ́n ti ń pè lọ́rùrà ètò òsì dojú ẹ̀ wọ́n kọ́ mọ́ lọ́rùrà ni kì í ti lọ́rùrà nìyẹn ajali bùkátà kan wá nìyẹn o lè fẹ́ ìṣòro rẹ̀ láì torí bọ́ rìbá onílẹ̀ mo ní wọ́n kó sàtífíkẹ́tì tó ní lọ́wọ́ iṣẹ́ tó wá jẹ mọ́ sàtífíkẹ́tì rẹ̀ lọ́wọ́ wá o ti ṣe mistake náà bàbá náà ti ṣe sẹ́gbọ́n ọ̀sẹ̀ bí islam kalẹ̀ yẹn pé tọ́ba ti ní sàkíyèsí lọ́la tí ènìyàn máa gbowó jẹ́ ní islam. ètí sàkíyèsí ẹ wà fún ìtọ́ jẹ́ èrè lórí kó sọ́ ní ìtàlá yìí tíṣẹ́ bá yọ lórí ìwà ilẹ̀ àyà tí ọ̀bá yọ iṣẹ́ mi ń bẹ ó lè rọ̀ ṣùgbọ́n èmi ò gbé kó ní ìtìlágbájú ọlọ́ iṣẹ́ ìpàdọ́tọ̀ mẹ́fà náà ọ̀dà ìgbéró ti ń fẹ́ ní ìsìn alùpùpù gírámà ti ń dọ́gba sí ìtara rẹ̀ iṣẹ́ dání mẹ́lẹ̀ bíríkìlìyà mẹ́lẹ̀ lébọ̀ mẹ́lẹ̀ kò sí rẹpẹtẹ ṣèbí kò fi sọ̀báìfù ni kọ́nà wọn tó fi sínà mi ọlọ́run ọlọ́run ọba ìṣọba ti ibi tẹ́ ẹ bá fọ́ náà ṣe ọba mẹ́ sóòrò sóòrò ààrẹ fún ọrọ̀ ààrẹ fún abọ́rọ̀ náà ọba ààrẹ fún. yorùbá lẹ́nu tí ọba ga ẹ̀ẹ́dẹ́rẹ́ ṣe kéde yóò bẹ̀rẹ̀ kó o sì yóò ṣe wàhálà ni. èmi gan wọn á sọ fún bàyẹ̀ mi gan phd ọ̀dà ni mí ètí ìsàgbé ètí ìgbìlàgbé mi ṣiṣẹ́ mọ́ ẹ̀ mọ̀kànló ló ká ah, tí a máa bá lọ rè tó wọ́n lójú ẹ̀ fún wọn sáré tó nìkan lọ́wọ́ báyìí wọ́n á bẹ̀rẹ̀ sí rìn ọjà bá agbègbè ẹ̀dùgbẹ́ kankan sáàmù kí ni ní lójú ẹsẹ̀. ìtura rẹ̀ tí wọ́n bá wọn lójú ní wọ́n bá tẹ̀ ṣe wọ́n ta sọ̀rọ̀ wọn bá sọ bẹ̀rẹ̀. Èrè mọ̀ wá bí mo ṣe máa ti gbẹ̀dẹ̀ tó pàpàpàpàpàpà. Kí a ní ṣẹlẹ̀ bí oníjẹlẹ̀ lẹ́kọ̀ọ́ kí ló dé? Tọ́wá ni tó gbé fíjì kalẹ̀ ah, tó bá ṣe àìsàn yìí kí ọmọ tà lọ́wọ́ àgbòrò yóò àwọn gbé báwọn ti ń kì Ilé ẹ̀rọ àbíjì náírà, ilé ẹ̀ta sẹ́mìtì náírà, twenty náírà. Mélòó lẹ́yìn tàbí jùmọ̀ àwọn tòní òsì ti tọ̀lá lọ à pẹ̀lú kíyè sí mi bẹ́ẹ̀ náà ṣe lọ pé ẹ bá wá sọ̀rọ̀ àtàgbé ọlọ́run bá bá mi sí ọba mi sọ àbúrò mi náà bẹ́ẹ̀ tí wọ́n ti yọ òkú wá pé kó sọ̀rọ̀ kiri tó ti kiri wà lé bọ̀ sọ̀rọ̀ ń gbọ́ oṣù ìgbà rẹ̀ máa gbé sẹ́gbẹ̀ẹ́ kan bẹ̀rẹ̀ lọ́dún wọn ta inú ẹ̀ tí o lè gbé mọ́ fún one thousand náà ní two thousand nine twelve thousand wọ́n mọ̀ gbà pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí o sì gbé òun fi gbà yìí bí yóò ṣe bẹ̀rẹ̀ lọ sòtò ẹ̀ mọ̀ pé kì í ṣe kí wọ́n á lè dúkú lọ títí ṣùgbọ́n síbẹ̀ náà máa máa sáré lọ bẹ̀rẹ̀ àwọn olùdíkọ̀ lọ sọ láti bí lọ àti látàlá yìí àdúgbò lọ investigate gbèsè yìí pé wọ́n fẹ́ gbé mi mọ́ra gbà tí wọ́n ti padà pé tí wọ́n ti bá mi kí n wá jókòó lórí pé ó nígbà tí n bá tó rí ẹ̀tọ́ gbà tí n bá ẹ̀tọ́ jáde ṣáájú mi pẹ̀lú two years ìbẹ̀dá pọ̀ ní nàìjíríà ó ní bàbá ẹ̀sìn bá ti ògbé application yìí ló ń gbé káàsì ló ń gbé káàsì ó lọ́bẹ̀ lọ́wọ́ rẹ̀ lọ́wọ́ nígbà tó padà wá sí sí ara nìyí ló ń gbé káàsì wọ́n kà ń kọ́ ẹ̀ ọ̀ tó ń gbẹ̀jà ń gbà òṣìṣẹ́ tó bá jẹ́ ló ń gbé káàsì àjàjà torí pé tí wàá bá ní èyí ìlọ́wọ́ adé bí ìlú ìlọ́wọ́ ó ti kọjá ọdẹ tó yọ ọ̀sẹ̀ mọ́ tó dà wọ́n ẹ̀yẹ kọjá tó yẹ bá ti lẹ̀ mọ́ at least ní ètò ìrẹsẹ̀ tó bá fẹ́ rìn ní àlẹ́ ẹ̀ ní òfé láti ṣe ní òwúlẹ̀ bí a ti ní tẹ̀lé ní tèlé mo ti wá yá ìtẹ́ kọ́kọ́ mú kẹta lọ́nà ìgbésẹ̀ mọ́ àbúrà yìí lọ́wọ́ dẹ̀ pé ilé wa ní àbá ìlọ́gbọ́n tó ní lọ́wọ́ náà yìí ju ọkọ̀ náà mọ́kàn fi yóò ṣàkàwé ni lórí pé mọ́wúra rẹ̀ kó o wà lọ́ọ̀dúnra ṣíṣe ẹ̀yà ṣe ní ṣẹ́rẹ́ á ń ṣe ní ọ̀dọ̀ọ̀dúnra lọ́wọ́ kódà ibi táwọn àbá sọ̀rọ̀ dé lórí ìdọ̀rúra Abdulrahman Sayuti tẹ́bí bá ti pààyàn kọjá ńlá tí ò lè gbéra wọn tá a sọ fún ti lẹ́tọ̀ọ́ kọjá ẹ̀ tọ́jú bọ́yá ẹ̀rẹ́lẹ́dẹ̀ẹ́ yìí bóyá ẹni tí wọn ò fún ni bóyá oúnjẹ olóúnjẹ tí wọn gbé kalẹ̀ ni. sẹ́gẹ̀ lọ́ba wa bẹ̀rẹ̀ pé bisimilá kì í má bà ọ́ torí èyí tòkèdè kìíní tòkèdè kejì tòkèdè kẹta. kọ́ gbọ́dọ̀ jẹ́ bí ibi kọ́ wá yó o tọ́ba ti jẹ́ débi kó yó ó ti kọjá àlà àtọ́lọ́run àwọn bá yẹn tọ́lọ́ ẹ̀ fi tètè o torí pé máa ò rí àlè dọ̀rọ̀rọ̀ àyíkọ̀ dárò lọ́dẹ̀ yìí hàn. níta bá sọ pé ó di àlàáyé pé kò lò láti onira ìwọ̀nba bẹ́ẹ̀ni ró ẹnìkan lọ́wọ́ jẹ́ ń bẹ̀ wọ̀. ọmọ yìí pé ìrètí ń bẹ lórí tó bá ti débẹ̀ ó sì wà bí kò sí lè pẹ́ sí olómọ́tọ́lẹ́tì ìdìyà ọ̀rọ̀ ajé ìwọ̀nba tí wọ́n náà fi yẹ at ibi tó dé nìsín bó sì lérí ibi tó dé. kéde pé ọwọ́ adé tí ó gbé ọgbọ́n bá rìn dé agbèrè pẹ̀lú àlàáfíà rẹ̀ ó ti dàrá púpọ̀ mọ́ láyé. kálí bẹ́sì ọlọ́wọ́ ayé ló jẹ́ ọ̀nà sàlàyé lé. ìsọ̀rọ̀ wà dàrá. a ti jẹ́ àrà púpọ̀ mọ́ kéde. bọ̀bá láyé torí àlàájú ni pé kó o lò níwọ̀n ẹ̀ bá tí ó jẹ́ kó o shift kó o tó tọ̀ wúwa yẹn wọ́n bọ̀ sípò ájà nìkan. tọ́ọ̀bù sí kò ní hájà nìkan. egbò tó mú yàn lẹ́sẹ̀ lórí ìjà àgbà tó a bá ń kọ́ tó máa wẹ̀ pẹ̀lú omi ó lè pẹ́ tó kó tó di náà ó sì lè fa bacteria kò sí wọ̀nyí pé kò sí lójú kọ́ wá fi bandage sí. níbo ló fi bandage sí bẹ́ẹ̀ ojú rẹ̀ àti ẹ̀jẹ̀ ẹgbẹ́ rẹ̀ jẹ́ tó tojú yẹn ò lè dúró àti kó mú wọn. kí wá ṣe wípé kọ́ wá tẹ́ra rẹ̀ lẹ̀ bí àwọn tí wọ́n ò lẹ́sìn sí wọn sínú àwọn ìgbẹ́lẹ́ ìjọkọ̀ yẹn kọ́ wá lẹ́sẹ̀ sí báyìí bọ́lẹ́ pé àti bíyo àti bòmíì tí ọkàn nínú bẹ́ẹ̀ ni mo fi lọ́wọ́ àwùjọ ẹ̀ lọ tọ́ba wá ní ìdìbò ẹ̀jẹ̀ náà sọ̀rọ̀ pé pọ́blẹ́mù yẹn so má wò wí àlejò ọ̀pọ̀lọpọ̀ ìkọ́ ìgbà òkè pàdé ha tába sọ pé ìlú nítorí ìnira kan tó bá dé ẹni omi nira bá ṣe má iná ẹ̀ kó lọ àmì tẹ̀lé láti lò kìí ṣe wípé kọ́ wá sí nílò kọ́ wá àlàyé yẹn so májèmọ́ alákọ̀ọ́kọ́ yẹ pé àǹtàkùn náà lọ́wọ́ kọ́ ìmọ̀ta mọ̀ ìlú àti lọ́rùú àtọ́fẹ́ tó yẹ jàǹfà ní ìrọ̀rùn ọlọ́run àánú ọlọ́run tó ṣe kọjá tó lọ́rùú àyẹ ti gbó báyìí ó sì tì ọlọ́pàá kan lọ síbi haram kì í ṣe pé lọ́rùú àyẹ ti ń lọ lọ́tọ̀ tiẹ̀ tí ọ̀pọ̀ tí ò mú ọ. yorùbá mi ní ẹnu mi lọ bá kí lọ́kàn lọ bẹ̀ lọ́wọ́ àti òkúra àti ọmọ ìjẹ́ ìṣòro. ẹnu mi lọ bá nǹkan kan ìtọ́kàn lọ́yẹ kó tí ọlọ́kàn kan lọ sí ilé haram ni ọ̀sọ̀ haram ní àdáyé mọ́. ẹlẹ́ẹ̀kejì àtàyà tó lẹ̀ ní dáfẹ́ ìdọ̀rúra ọ̀sí ìdàtò fúlọ́tẹ̀ lùbà àti ilẹ̀ mọ̀hálà. kíkọ mímọ́ kọjá wípé dọ̀rúra tó wà wájú ẹ̀ o ò rí àdáyé míì tó o fi lè ṣe substitute haramu ìmẹ́lẹ́. o rí ọ̀nà àbáyọ míì tó o fi lè substitute ẹ̀. ìyẹn ń yẹn lọ́wọ́ àlẹ́ yìí. bíláàdì ti mú ọ o sì di nídìí oúnjẹ ọwọ́ á àbí kí n jẹ yẹn ni bẹ́ẹ̀ mo ní tíì kan lé ọmọ ìdílé kò sí mílìkì gbọ́dọ̀ sí ṣúgà ṣùgbọ́n tó bá kó o náà yóò gbé ọ yóò mọ ọdún díẹ̀ yóò gbé lọ síbi ìtọ́jà ọwọ́ bẹ̀rẹ̀ sí jẹ yẹn yẹn ọwọ́ á ní ni àbí ìgbà tó jẹ́

kẹ́lómi tí ọ̀bọ̀ sí kíútì tí ò ní gba àwọn lọ́wọ́ rẹ̀ ni. tí o bá mi yé wa kọjá pé kò sí option mi kọjá aláì ilá kò sí ìdájọ́ ọkọ wa ní àsìkò ìdọ̀rọ̀ra ẹlẹ́ẹ̀kẹta nínú májẹ̀mọ̀ rẹ̀ onáà ní pé alàgbọ̀ àrùn lọ mọ̀ مفسدة مفسدة ارتكاب المعروف مفسدة أخرى ألا تعارض مفسدة ارتكاب المعروف مفسدة أخرى مساويا لها أو أعظم منها kọ́má jẹ́ wípé wàhálà tó fẹ́ súyọ láti bí dọ̀rúrà tó wà pẹ̀lú ẹ̀ kọ́mọ ìjẹ̀bi yọ̀ wá tako wàhálà ní ìtumọ̀ tùsù yọ tó ọba ní kó o lo ọ̀nà àbáyọ tí ń bẹ́lẹ̀ tí wàhálà ń bẹ́ wá sí déédéé ètò ọ̀fẹ́ sùn yọ bí ìdíhùn àdúgbò tó wá pọ̀ jùlọ. ẹjọ́ àpẹẹrẹ ẹni márùn ẹ ti jọ wà nílé ilé òkú òní ní dẹ́sà kò sí dẹ́jẹ̀ ẹ wọ ọgbẹ́ òṣèlú dẹ́jẹ̀ ẹ tó ń bu wá bí ọgbẹ́ ìrìndẹ́rì pọ̀ ẹ wá ní òwú ẹ wá jẹ́ apá ọmọ kékeré yìí káàtó jẹ òwú kéré ọba ṣẹlẹ̀ àwọn ọmọ ẹ ṣe sùúrù ni inú ọkẹ yìí inú gbogbo yóò torí sẹ́yìn kan tó jẹ́ àlejò ọlọ́run máa yí pé ká ẹ̀mí ara wa. káwá lọ ọba ẹ̀ mímí ìṣèṣe pé ṣẹ̀kọ́ lọ́dá ọlọ́run ọ̀dọ̀ ọ̀dá àwọn tí fọmọ́ tó gbò ó tí wọ́n tó fọmọ́ tó gbò sọ́ra òun ti yí tó sì dípẹ́ kò sí dọ̀rọ̀ àkàkàn bẹ́ẹ̀ o ṣe ọ̀hún èṣù lójú kò tí ọ ọlọ́kọ̀ọ́ fà fún bẹ́ẹ̀. àgbọ̀dọ̀ pa ẹnìbọ̀dì o tọ́ba ti dẹ́ ẹ̀mí tó ní ìsọ́ nínú sẹ̀ríà àgbọ̀dọ̀ pa gbogbo abẹ́dá òwúra wa. táyà bá pọ̀ nínú ọkọ̀ ojú omi tó ní ìdíwọ́ ní ẹrù rẹ̀ kí wọ́n bá tẹ̀ ẹ́. ntọ́wà bẹ́ẹ̀ ntọ́lẹ́mì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ntí ọ̀lẹ́mì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ènìyàn wà bẹ́ẹ̀ ẹ̀rọ wà bẹ́ẹ̀ dúkìá tí ò lẹ́nu tí ò sì ní lórí tó àwọn ẹranko lápò ti síwájú wọn ló tún ní ìdùsí kò sí wọn wípé ẹtì ẹran bẹ ẹtì ẹran bá kò sí ìdàgbọ́n wọn tó ló ní ìdùsí ẹgbẹ́ ẹtì ẹran tọ́lọ̀ ẹsẹ̀ ìlú lọ́rọ̀. ṣùgbọ́n tẹ́lẹ̀ ìjọba kọ lọ sí àìsíkẹ́ yìí ọmọ bá òun ọjà lọ́bẹ̀ẹ́ tó ọgbó ọlá fún ẹ̀mí ọlọ́run náà yóò sàlẹ̀ ẹ̀ náà ọlọ́run sọ fún wa pé wọ́n yóò fi owó náà àlà àrùn ó sì yí wàlẹ̀ ọ̀gá níbi ìmọ̀sọ̀ọ̀sọ̀ àwọn sàbẹ̀ àti ọ̀sọ̀rọ̀ náà yóò sọ̀rọ̀. wàá máa gbọ́dá fún kọ́lọ̀ owó sí ìgbàfẹ́ nìkan àti ẹ̀mí rẹ̀ ju ara tí wọ́n lọ kó dàbà wọn náà bá nípa àtàtì ẹ̀mí ara wọn. ẹlẹ́ẹ̀kẹrin nínú májẹ̀mú láti lo kọ́ńdà yẹn òun náà ni ìta àti ìrọ̀ àtẹnubá síwájú ayé ẹ̀kẹ́sọ̀rọ̀ kí máa lù bá òkàrà olùwọlé dọ̀rọ̀lá alẹ́ àdìl àdìmẹ̀dáàsì kọ́dẹ́rà wà sámánẹ́ ìdàgbàrí dọ̀rọ̀ kọjá yìí pé ìwọ̀n àbáńkọ́ lẹ́tọ̀ọ́ kan nínú ìta àti lẹ́tọ̀ọ́ kan láti wò dọ̀rọ̀lá ìwọ̀n àbáwọn náà ló ń lò kọjá rẹ̀ oúnjẹ tó fi ìlé rìn lọ ẹnìkan náà lọ́ọ́ jẹ ẹni gbọ́ kọ́ wá jàdé múlò o tọ́ ọ bá sì sákòkò àyè mọ́ nítorí bàbá fẹ́ lé ó jẹ kó ṣe wọ̀ nìyẹn ìyapa wa àwọn àlejò ẹ̀sùn mẹ́rin ìtọ́lá láti àyè tó ṣe wọ̀ bẹ́ẹ̀ bá dé ẹ̀kọ́ ti jẹ ṣùgbọ́n àyè náà mọ̀ tí ti ṣe pọ̀ lé wá sọ̀rọ̀ ìdíje ara rẹ̀ kò ti rí lápò ìṣẹ́ ìmọ̀dà àbáyé. obìnrin àbí ọkùnrin náà ni tọ́lọ sí ọ̀sìn fún àyẹ̀wò. àwa ní obìnrin ẹgbẹ́ tí ó àtẹ̀lé sí ọkùnrin lárí. ọ̀rọ̀ ẹni tó sí apá rẹ̀ kò ń fẹ́ ṣèkùn wá fún àbóǹ fẹ́ fún lábẹ́rẹ́. ìwọ̀n àbá tó ní bùkátà sí tí ó fi sẹ́yìn nìkan ní tọ́jú àlàyé láti sílẹ̀ àti láti kó náà láti wò lásìkò yẹn. tọ́ba ti kọjá yẹn ẹ bá tẹ̀lé inú àwọn méjèèjì ó ti lẹ́sẹ̀ ìwà ẹ̀ lọ. ọ̀pọ̀lọpọ̀ ẹni á ní ìdí wọ́ọ̀rì kódà apá rẹ̀ lẹ́nu ìgbòjì ọ̀rọ̀ ẹsẹ̀ ìkọ̀ọ̀bá ọmọ gbogbo ẹ̀ yọ̀ọ̀kà parí àtọ̀tọ̀ àtòsí yọ̀ọ̀kà sí gbogbo ẹ̀ lẹ́yìn àbí yóò sì kọjá nítorí tí ẹni ò bàtà sí. àbí pa àsìkò tó ti ó dùgbò ó ti ṣe tí ó ṣe tán lọ́ba ti fi aṣọ lẹ̀ bẹ́ẹ̀ náà lọ́ba ìjọba ń kọ̀wé lọ lọ́ba ti papá rẹ̀ bẹ́ẹ̀ náà kò lè kẹ́kẹ́ kó mọ́ a ara mọ̀ ní. nípa òbí wọn tí ó yà dà sí ojú òbí wò mọ òbí àlejò rúra ìkọ́ dá òbí kan lè ha. ìjọba wá sí wájú lọ́dọ̀ lọ́dọ̀ rẹ̀ nípa ènìyàn pé ó fẹ́ fún ìyàwó ó fẹ́ fún ìyàwó àbí òun náà lọ́ ìwọ̀n bá ń tọ́jú ọmọ máa lè dùn ká tọ́ba ní àdéhùn bẹ́ẹ̀ lọ́dọ̀ yóò gbà fún ọ láti sọ. ntọ́ba ti kọjá àdéhùn yìí wọ́n wá nílẹ̀ wá pé àà ẹ̀jẹ̀ bọ̀rọ̀ máa ní jù lẹ́nu nǹkan báyìí à ara mi ló ń ṣe wàlá ayé ká bá àdókùn bá a bọ̀ ọlọ́ni ẹ̀ kankan ní ọgbọ́dọ̀ máa ń sọ̀rọ̀ ẹ̀ kejì láì dá ìtumọ̀ rẹ̀ náà ìtí ń jẹ́ ọ̀rọ̀ ẹ̀yìn tí ọ̀dà tọ́lọ́run ń sọ iná ẹ̀ ní wípé nítorí ṣe ike tó ń tàn bá gbọ́ inú rẹ̀ òbí nù. àníṣàṣà tó wá tuntun pé kódà kò ṣe kí òrùkọ́ ni tọ́lù sọ̀rọ̀ yorùbá mi yìí kódà kò ṣe pé òrùkọ́ ni tọ́lù sọ̀rọ̀ tọ́ba gbọ́ lẹ́nu rẹ̀ inú rẹ̀ òbí nù sí àbí tọ́ba gbọ́ pọ̀ sọ́kùnrin jáde fẹ́ nìkan àbí fún iye tọ́pọ̀ nínú rẹ̀ òbí sí ọ̀rọ̀ ìlú lẹ́sẹ̀ náà nìyí. ẹgbẹ́ sábà lẹ́rẹ́ di ọ èèyàn bá kó bí ẹ̀mí di ẹ̀jẹ̀ láti náà tọ̀ sọ̀rọ̀ bá gbọ́rọ̀ ni wọ́n á di ọ̀rẹ́ àbí ọ̀dọ́ pé ẹni tí ó bá gbọ́rọ̀ dára kò gbọ́dọ̀ yíyàwó àbí ọ̀gbọ́dọ̀ fún wọn. ìrọ̀mọ́ náà ló ṣe támásì o làbí sàlàyé wọn rí dáadáa olùkọ́ àwọn ẹ̀ sí o rẹpẹtẹ sẹ́yìn òní tó bí ọ sẹ́yìn òní tó jẹ mọ́ máa rí gbàdá àwọn ọba ti pè bí ẹ̀rọ jẹ mẹ́ta wọ́n mọ̀ yàn kọ̀ọ̀kan ọ́ apá kan náà bẹ́ẹ̀ fi bàrà ìdílé lẹ́yìn báyìí àwọn ọ̀dọ́ bá wọ̀ tẹ́tíẹ́ bí ọ̀nù ẹ bá dé alápá lẹ́yìn wọ̀nyí fẹ́yàwó àbí yìí jẹ́ tí wọ́n ti sọ̀rọ̀ báyìí àbí inú gbogbo tí yẹn fi ṣe tọ́jú ìyàwó àpàtọ́ àdéhìí yẹn wọ́n ń di lọ́wọ́ tó bá dé àìsàn tí máa ń rán yàn ìyún nìkan ló lè sọ tó bá mímọ̀ sí so torí ẹ̀ lásán yìí pé akẹ́tọ̀ rẹ̀ kọ́ ọkùnrin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìpinnu ló má jẹ́ fún tẹ́ẹ̀tì lè rò wọn lọ́run tó sọ́jú àtọ̀rọ̀ àtọ̀rọ̀ àtọ̀rọ̀ àtọ̀rọ̀ kọjá ìwọ̀n bá tọ́kọ́ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ òbílẹ̀ tọ̀ wọ́n àpò tí ó wù kú ẹnìkan ntọ́jẹ́ tọ̀ tí ẹ bá ti lè kọjá àlàbí ẹ̀ o ti o ti o ti o ti bọ́ sínú ẹsẹ̀ yẹn ọlọ́run sàánú wa. ẹlẹ́ẹ̀karùn-ún bó tiẹ̀ tilẹ̀ jẹ́ pé májẹ̀mú pé tó sún yàn lọ síbi ìdọ̀rúra nǹkan ìwọ̀ ni tó sún ọ lọ síbi ìdọ̀rúra nǹkan ìwọ̀ ni apá kan láyé pé nǹkan ìwọ̀ ni ọ̀gbọ́n sọ pé àdọ̀rọ̀ àtúwé mi máa àti gbọ́dọ̀ kọ́ fà ó fúnra rẹ̀. ọ̀rọ̀ yẹn. mọ̀hábì àwọn tí wọ́n jẹ́ mọ̀hàkùkù náà wọn níbi ọ̀tẹ́ sọ fúnra àwọn ọ̀bàrà wọn tó bá ti délẹ̀ tó délẹ̀ nù àní wo kí ló sùn lọ́lẹ̀ àwọn kan sọ báwọn tó bá ti délẹ̀ tó délẹ̀ náà àní sọ wo pé kí ló sùn lọ́lẹ̀ kò ní ìgbàgbá délé kò obìnrin lọ́lá ó sì ní ọ̀pá dé òun ló tẹ̀lé kó lè sọ́wọ́ tẹ̀lé kó tó kó balẹ̀ lójú ọ̀nà ìgbà àti wáyé. apá kan náà bá sọ yìí pé láyé ntọ́jú ara ọ̀pọ̀ pẹ̀lú olótirẹ̀ lọ síbi tọ́lọ̀ wọ̀nà àmì ìsọ̀gbẹ́ra tó bá ti délé ẹ̀mí ìdèdọ̀ wúrọ̀ délé ẹ̀mí tó bá ti dáàbò ẹ̀mí ara rẹ̀ ní ìtàkàlà lọ́lẹ̀ tọ̀rẹ̀. àwọn akẹ́kọ̀ọ́ gbogbo rọrùn fọlọ́ọ̀sì ń lo sẹ̀ríà kọ́bọ́ọ̀lù ọdún kankan lórí ìrìn báyẹn nínú ẹ̀ náà ní pé kásìdá ọ̀bẹ iná sọ̀rọ̀ àlẹ́ yìí kọ́sọ́ tó fẹ́ kí wọn ẹ̀la àtàlásárì pọ̀ jámù tẹ̀kùdí mìíní àbí tààtì kọ̀lẹ́tọ̀ ọbẹ̀ kí lásìkò ẹ̀la ni àbọ̀fẹ́ kí lásìkò àlásárì lọ́mọ ọmọ sọ níbẹ̀ ọdún ọ̀lẹ́tọ̀ yóò kí wọn kọ̀ lásìkò ẹ̀. kọ́sọ́rù rubariyat kó dín mẹ́rin kùsùn méjì wọ́n ní ọ̀gbọ́dọ̀ síbẹ̀ nítorí àjọ ẹlẹ́sẹ̀ nìyẹn. gbẹ tó gbowó lówó ọwọ́ àwọn òkú tí mo ní tó ń báyìí lọ́wọ́ sábò ní wọ́n lọ rí mi. gbogbo ìgbà tó wà lọ abẹ́ àdúgbò ọ̀nà ọgbọ́n lọ lórí ìrọ̀rùn lọ́dún tó ṣeré àbọ̀ wa lórúkọ lọ pa àyùn rẹ̀ ẹsẹ̀ ló sì dé lọ rẹ̀. ètò ìjọ máa bọ́ pa sọ́ọ̀tì ọmọ àbọ̀ pa kúfì wọ́n lọ gbọ́dọ̀ lórí ẹ̀wò ọmọ àbọ̀ tiẹ̀ lọ́rùn pọ̀. kéré gbé lórọ̀ lẹ́sẹ̀. so ìwọ̀n bá bá ti sọ yẹn lórí májèlú ẹlẹ́ẹ̀karùn-ún nìyẹn nínú akẹ́kọ̀ọ́ rẹ̀ òun náà ní ká ti sọ bí ìgbà tí ìnira bá mú yàn má sọ̀rọ̀ náà pẹ̀lú ọ̀rọ̀ àná ibi tó ti di gbé ó ti di fẹ́ǹsì ó ti di bíbá ní ọ̀pá náà ẹ̀gbọ́n sàlàyé pé èdè lágbára tó ti lò pọ̀ so wọ́n máa fi ròyìn kàkùnmí kàkùnmí tó bá pánú omi eré sábì àkúndé ọ̀rọ̀ àbánu àkùnmí tó bá ti jẹ ọyọ èyí ẹgbẹ́ wọn wá jẹ ọyọ pọ̀ pẹ̀lú lágbára rẹ tí ó ṣe moderate so èmi tó pààyàn débi pé yẹn ti ń pánú èyí ẹ lè jẹ nǹkan tó jẹ haram bẹ́ẹ̀ náà sì ni self defence olùkáyọ̀ lẹ́yìn ọlẹ́dọ̀ kò defend ara rẹ̀ tọ́ba ti wọ́lẹ̀ pé ilé wa kó ẹ̀kú nínú iṣẹ́ wọn a ti sọ pé tó bẹ́ẹ̀ kì í ṣe pé tó ń jí lọ alọ́sọ ọ̀dẹ̀kọ̀ ni àkọ́kọ́ sọ ọ̀dọ̀ rẹ̀ ọlẹ́dọ̀ kò defend ara rẹ̀ kó wá lágbára tí wọ́n bá pa ọ́ àlejò àṣà sọ pé fáwọn tẹ̀sẹ̀ bíi bí ẹni tó kú ọlọ́run. ọwọ́ kó wọn tiẹ̀ áwé ọ á ti sí ṣùgbọ́n ẹ bá kú lójú ogun ọlọ́run ní ẹtí ń fi dà kò ní ìka wọ̀ tiẹ̀ ọwọ́ ọwọ́ bẹ́ẹ̀ náà ni nínú akẹ́kọ̀ọ́ rẹ̀ wọ́n bá ti àwọn ìṣèjọba tí ò yí àwọn boko haram yẹn agbára wọn fẹ́ ní lẹ́gbẹ̀ẹ́ nàìjíríà gbòdì ẹgbẹ́ nẹ́ẹ̀dọ́rú yìí ẹ̀wọ̀n táwọn ọmọ nàìjíríà jẹ ta àti ẹ̀sìn tẹ̀gbẹ́ ìfúnfẹ́ fẹ́ lómi yẹn kí ní kò dùn ní òkè lọ́dún láwùjá ìṣẹ̀lẹ̀ sí ọ̀ ẹgbẹ́jọ́lógún bẹ́ẹ̀ gíga mi rẹ̀ ọmọ ológun kan ní batalion kan ní nàìjíríà tí wọ́n bá rán sí iraq lásìkò tí amẹ́ríkà àti iraq ìjà wọn tó bá jẹ́ ogun tilẹ̀ tí èsì àlùlówó gbàlú wọn mú ní Amẹ́ríkà bàtàlíọ̀ pẹ̀lú asán kìí ṣe méjì kìí ṣe mẹ́ta o onígbò bàtàlíọ̀ onídìí ọmọ yìí lọ́wọ́ àwọn bàtàlíọ̀ kan ní nígbà wọn ìbò lọ́rọ́ ẹ ti ìjòrò pé lẹ́sọ̀ ìjòrò ìjòrò ó yẹ kí mọ̀ ń sọ ọmọ yìí lọ́wọ́ àwọn ọmọ ogun tó ti bẹ̀rẹ̀ ó sì wà láyé kejì tí ọmọ yìí lọ́wọ́ àwọn bàtàlíọ̀ kan bẹ̀rẹ̀ ṣe ṣe kí ló lè ní nínú nàìjíríà ìtọ́wà tó kọ̀ bẹ́ẹ̀ pẹ̀lú nàìjíríà á ní ọ̀ àfi ká sí pẹ̀lẹ́ ká sí pẹ̀lẹ́ látara ṣíṣe pẹ̀lẹ́ ọ̀ ọlọ́run ló wá pé káwọn ènìyàn rí ọgbọ́n sí ipò àwọn tí wọ́n dùn kọ́lọ́ kọ́lọ́ kò sí bẹ́ẹ̀ wá kò kú sí bí ó ṣe ṣe àníkà sára ń dé mo ò jẹ́ kó ní bàtà bẹ́ẹ̀ lò wọ́n lé wó bẹ́ẹ̀ láti Mẹdínà ló ń tẹ̀sẹ̀ wà bá wọn kà.

àwọn èèyàn mi bẹ́ẹ̀ wà nínú kan tí èsì kó ń bẹ̀rẹ̀ bá ní ìbá bẹ tí àwọn oníjà níbi hàn táwọn èèyàn sin táwọn èèyàn sin igi ní Riyadh nítòsí Riyadh tí wọ́n sin igi kíjọba sàbí ebi àbẹ̀là àti tó dúpọ́ tó wà òjò bá bí twenty sí one hundred thirty lọ́dún sísìn years sokosi dọ́nà òun ṣe ó ti ní sánẹ̀ ọlọ́run ti ní súnà rẹ̀ lórí ìwẹ̀ wàlá ń tẹ̀lé rẹ̀ súnà ti láàyè ìtẹ̀wé lè la súnà ọlọ́run lè wà rẹ̀ tábà dúró ti ọlọ́run tábà dúró ti òdòdó tábà dúró ti Islam àwọn tí èsì mùsùlùmí ò ní fún nù hopeless people àwọn náà ní hóòpù náà àwọn ilé ìjọba gbólé ayé gbòǹgàn láti ìbílẹ̀ nítorí ọlọ́run àwọn òkú ọ̀dẹ́ mi ẹ̀rù làwọn yóò gbọ́ òkú èyí kí àwọn ẹ̀rù gbé ní ọ̀dọ̀ òkú ẹ̀rù torí tọ́lọ́ fúkẹ́ni ọlọ́run ló bẹ́ẹ̀ sẹ́nu. so hopeless people kọ́ ọ̀lágbá bí wa àwọn alágbá ṣùgbọ́n ká sí pẹ̀lẹ́ ká fi bíríkì agbára dé pẹ̀lú pẹ̀lẹ́ àbá dé bẹ̀ ọlọ́run sàrìn ti fún wa. ṣùgbọ́n ká mọ̀ kájú ká mọ̀ dàbí àwọn èèyàn tó dá pé kò sí nǹkan kan lọ́pọ̀ lọ́wọ́ mẹ́sàn-án bí àdìmẹ́jọ bẹ̀ lórí òṣèlú méjì wọn kò máa tìtì nǹkan mí ìbáyà bí ìrọ̀rùn bá ní sàkà káwọn ohun níbi tó ti dá bàbá ṣe mú òṣèlú káàtì máa mú tẹ̀sí ká máa mú àkídà ká máa mú ìbàdà. torí pé téèyàn bá máa yún un kó tó fò lọ òṣèlú àbámọ̀ so mọ̀lá tí a wí ọlọ́jọ́ pé ó wúlò wá. àwọn afá wa sọ pé nǹkan mi ń bẹ tí òsì náà wúlò abẹ́ o kò sí kọ́ ẹ̀dà kan nínú ìṣẹ̀lẹ̀ àti ọ̀láyà fi o nínú àyà kan àbọ̀rọ̀ àti bí olùmọ̀ àbọ̀rọ̀ àti náà ní tọ́ba jẹ́ síríkù o tọ́ba jẹ́ ẹ̀bọ òsì náà wúlò abẹ́ o ò ní pé tọ́ba wúlò àti máa ń sí gbẹ́rẹ́ o ọ̀sánfà yìí di gbẹ́rẹ́ olùkọ́ ọ̀fẹ́ ọ̀fẹ́ jẹ́ kẹ̀kẹ́ ló ta lásán lọ́nà tí ó bá wúlò ìtì gbẹ́rẹ́ wúlò fún ni wípé ibi tó bá wú tí wọn ò rí ọ̀nà àbájọ tó lo tó lo débẹ̀tì tí ọ̀fẹ́ kí wọ́n sì sa kò sí ló ń kà kí ẹsẹ̀ pé wọ́n á ní kó gbé sí gbẹ́rẹ́ méjì àti mẹ́ta àti kéde kan àbí ọmọ àbí wọ́n fà ọ̀tán nǹkan wá pé ẹ̀yin ọ̀tà gbẹ́rẹ́ ẹ̀yin òrìṣẹ́ gbẹ́rẹ́ ònífàmù gbẹ́rẹ́ ẹ̀yin kílódé. ọ̀wá kú òní bí àwọn tẹ̀yìn tí wọ́n bá ìmọ̀ kí olùkọ́ táwọn náà ṣe nù. sọ ti dọ̀wúrà òsì bẹ́ẹ̀ wọn ní òsì bẹ́ẹ̀ rárá dọ̀rúrà ò níbi àṣírkòbìlẹ̀ pálíbì ṣíṣe ẹ̀rọ pẹ̀lú ọkàn èèyàn kò sí dọ̀rúrà bẹ́ẹ̀ ṣùgbọ́n pẹ̀lú ọwọ́ àbí ogun dọ̀rúrà bẹ́ẹ̀ nìyẹn gẹ́gẹ́ bí mo ti ṣàlàyé lánàá àwọn eléwúlé bọ́ọ̀ bá pàmò lóko òní lọ pàtàkì lọ́jà ti rí ọ̀pẹ̀lú nùgbà àbí ẹ̀rí ọ̀pẹ̀lú láwàní jẹ́ kí sùn mọ́ lọ fún wọn ṣùgbọ́n tó fún wọn máa òbí àlejòrúwa ìkọ́ dáwó bẹ̀kọ́ lórí à bàbá àti pé tọ́ba ti fún wọn ten náírà wọn ó fún wọn jùlọ bàbá àti ẹ̀jẹ̀ fún alówó ẹ̀jẹ̀ wọn lọ ẹ̀ẹ́ kìí ṣe kó wọn náà wà á ju táwọn sẹ́ńtì ọ̀dọ̀ táwọn sẹ́ńtì ó lé bi la àmì ọ̀dọ̀ ní ọba ọba ọ̀ aráàmù ti kú ọ aráàmù ti kí ni ó ti kú bẹ́ẹ̀ náà sì ti ẹ bá ní gbogbo àwọn ọ̀sẹ̀ yìí kí ẹnu ṣe sọ níyànjú àti ìjẹta yẹn sísọ tó ọba sọ̀rọ̀ ni wọ́n sẹ̀ mí kó o sì fi pílíìsì wọn kí wọ́n bá ti wọn lọ kó o fi èmi rẹ̀ kó o fi sí náà sí. tó ọba ti takú lórí èmi sọ ìdí fún wọn ọlẹ́tọ̀ ìlú sẹ̀ríà tọ́ba wa ìsọ ti sí wọ́n ti lọ́ọ́ lẹ́bi o. olùkọ́ àti ìwọ̀sán ọ̀la àti ìwọ̀sán ọ̀la ọ̀la àti ìsìnkẹ́ yìí pé bọ́lá ọ̀sìn fẹ́fẹ́ máa ṣe tọ́lé ìpìlẹ̀ tó nífẹ̀ẹ́ sí bẹ́ẹ̀ náà ló ṣe nífẹ̀ẹ́ sí kẹ́ẹ́ máa ṣe ìrọ̀rùn tó bá ṣe pé láti bẹ̀rẹ̀ àwọn ọlọ́run ọlọ́run àtúntò kọ́ ní kíni o Ar-Rahman Ar-Rahim ọlọ́run jẹ́ àwọn ìdílé náà lọ́dọ̀ náà kájú ẹ̀ ṣá. Láàbù àkíndínà ni a. Ọ̀gbẹ́ni láti àkíndínà ìdásílẹ̀ àwọn ọ̀gbẹ́ni. ربنا ولا تحمل علينا إصرا